الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹlẹ́dàá wa tí í ṣe Allahu Ta'ala a sì yin ọlọ́run ọba náà lórí oore àti ìdẹ̀ra yìí tó ṣe fún wa pàápàá jùlọ nírọ̀lẹ́ tòní tí a kó jọ látàrí ti ọmọ tuntun tí ọlọ́run ọba fi ta àáfàá wa Lukman àbí Lukman kọ́lá àfáà ń jẹ́ tó fi ta lọ rẹ̀ kọ́lọ́hún kó fi ọmọ tààyàn lọ́rẹ àbí kí á bímọ láyé ọrẹ ni látọ̀dọ̀ ọlọ́run kì í ṣe ọgbọ́n wa bẹ́ẹ̀ ni kì í ṣe agbára mímọ̀ ṣe kò sí níbẹ̀ a kò mọ style ẹ̀ ni tó bá ti lo style yìí àdọ́mọ irọ́ ni kò sọ́gbọ́n kan téèyàn lè dá láti fi bímọ kò sí agbára kan téèyàn lè sà láti fi lọ́mọ láyé àbẹ̀ntọ́lọ́n bá kádàrá ọmọ mọ́ kọkùnrin kó rí kó jẹ́ gìrìpá kó kátó kó síngbọnlẹ̀ kó jẹ́ supamánù kó jẹ́ òmìrán kò sọ pé kó lọ́mọ láyé kọkùnrin yẹn sì jọlẹ̀ tó jẹ́ pé ó tẹ̀ tó já láàrin àbálá ìsànfò ní kú ọ̀kànláńdé ni ìyẹn ò túmọ̀ sí pé kó má bímọ. obìnrin tó bímọ kì í ṣe pé òun náà lágbára kódà bóbìnrin rí tínrín tó pẹlẹbẹ jù bẹ́ẹ̀ lọ kódà kó mọ̀ ju ìgbálẹ̀ ọlọ́run ọba àlekè ọlá bá kọ màmá. mo rò pé ara wa ti balẹ̀ àbí ẹ jẹ́ ká fara balẹ̀. ọmọ bíbí tá a fẹ́ fàyọ bẹ̀ ni pé ọlọ́run ló ń jogún ẹ̀ fún yàn so ẹni tọ́lọ́run bá ẹni tọ́lọ́run bá jogún ọmọ fún. ní yóò ní ilé dàbí. bàbá nǹkan tẹ̀ ń ṣe yìí ta dákẹ́ a kàn pọ́n yín lé ni o a yín lé nítorí ìtọ́jú orí yìí níjà pé ẹ̀ṣẹ̀ lẹ́ ń gbà gbogbo ọ̀rọ̀ sọ yìí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ kí tó jẹ́ kémi ó gbẹ́nu lọ ìyẹn pé mo fi dákẹ́ ni pé mi fẹ́ kẹ́ mọ́ gbèsè lọ ó yẹ kẹ́ ẹ sì ti ṣàkíyèsí pé adákẹ́ nítorí ti tó yẹ kẹ́ ẹ sọ fẹ́ni tó ń pè yín ni pé ẹ wà níbì kan ẹ pè ẹ ẹ̀yin lẹ bá jáde lọ bá jáde lọ bá lágbára àti jáde wípé báyìí báyìí ń pé náà lágbára òlìyà náà ń wọ́n bá dẹ̀ ti ń sọ̀rọ̀ àjùlọ ọ̀rọ̀ ọlọ́run lórí àjùlọ ọ̀rọ̀ ẹ̀dá ó dà gẹ́gẹ́ bí àjùlọ àdẹ́dà ọlọ́run gangan fún rẹ̀ lórí àwa ẹ̀dá ìdí nìyẹn tó yẹ pé ọ̀rọ̀ ọlọ́run gan wọn sọ ń bi gbogbo tá a bá rí i pé ariwo a lè lọ bí wọ́n ti ń mutí àbí wọ́n ti ń ta tẹ́tẹ́ ń sìn ká ní à ń sọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ àwa tá a lọ sọ là ń ṣe lọ́run torí pé àwọn tí wọ́n mutí lọ́wọ́ yẹn nǹkan tí ó ọ̀rọ̀ tá à ń sọ yé kò sí lára wọn kò sí làákàyè wọ́n bá dẹ̀ fọ́gò mọ́yàn lérí gan ẹni tó lọ ń sọ̀rọ̀ ọlọ́run bẹ̀ láàdálẹ̀ torí pé ọlọ́run gan fúnra ẹ sọ pé tẹ bá ti mu tí yó ẹ mọ́ kírun ẹni tó mu tí tó bá mọ̀ pé o ti yó mọ̀ wulẹ̀ lọ mọ́ṣáláṣí pé o fẹ́ kírun nígbà tí làákàyè ẹ bá ti wá wálẹ̀ tó ti wálẹ̀ tó ti mọ ọ̀tún yàtọ̀ sósì tó máa tó ń ṣe ìgbà náà ni kò tó lọ kírun mo rò pé ó ti yé tó ń torí náà ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀gá tí wọ́n bá ti ń sọ yẹn máa ń ṣe sùúrù láti gbọ́ nǹkan tí wọ́n ń sọ ni torí wípé sọ́rọ́tò hujirat sura forty eight ọlọ́run ní látàrúfàù aswatakum fawqa sawti nàbíyì ولا تجهروا له بالقول كجهر ka لبعض ba'dikum li ba'd an tahbata a'malukum wa antum la tash'urun àyà yẹn lágbára ọlọ́run ní ohun ti yín látàrfàrún àsùwà ẹ má jẹ́ kó ga ju ohun ànábì lọ ànábì ò sí láyé àwọn tó wà ń kó ànábì làwọn àfáà tí wọ́n bá ti ń sọrọ ọlọ́run ọlọ́run ẹ má kóhùn yín kó ga ju ọrọ ọlọ́run tí wọ́n ń sọ yẹn lọ. wà tajharu lahu bil qawli tẹ bá dẹ̀ fẹ́ bá ànábì sọ̀rọ̀ ẹ antum gbogbo ti ń ṣe é kí tá a gbà kó ìnàlẹ̀dínà الذين يعبدون ìndà عند رسول الله tàhánà الذين òkúlù الله قلوبهم láhùn màkúrọ̀ tún wàá jẹun. ọlọ́run ní àwọn tí wọ́n ń rẹ ohùn wọn sílẹ̀ lọ́dọ̀ ànábì àwọn yẹn ni wọ́n ìgbàgbọ́ wọn ni wọ́n ti yege níbi ìgbàgbọ́ so àwọn ọ̀rọ̀ míì tá a máa ń fi ṣeré kì í ṣọ̀rọ̀ àárẹ̀ ó jọ bí àárẹ̀ ni tó láyé pé nǹkan eré la fẹ́ ṣe ni àníwá jókòó síbí a lọ sí tansalẹ̀ ń bẹ̀ yẹn tó bá jó ní wákà lẹ fẹ́ pé a máa dá wákà tó bá jẹ́ pé eléré súfe ń ta ká tí wọ́n ń ta jìtá tí wọ́n ń fọn fèrè ó lẹ fẹ́ pé wọ́n á máa kọ súfe ń ta ká bẹ̀ tó bá sì jẹ́ wípé àwọn onílù lẹ fẹ́ pé èyí ò wọ́pọ̀ ńlẹ̀ yìí àwọn onílù ó kúkú lùlù sí yín dì ẹ sì ju ẹ kọrin kálukú ò lọ ṣùgbọ́n nígbà tí gbogbo wa ti jọ fẹnu kò pé ìlànà tọlọ́run la fẹ́ fi ṣèjókòó yìí a jẹ́ pé a ń láti fi ara balẹ̀ ká sì fọ̀wọ̀ fọ́rọ̀ ọlọ́run èyí táwa wá ṣe ń bí òní ká ṣàlàyé lẹ́yìn náà ká sì ṣẹ̀tọ́ gbogbo nǹkan yòókù yẹn àyàbá ni èyí tó pàtàkì jù ni ká ṣàlàyé fún yín tá bá ti ṣàlàyé ká wá ṣe ẹ̀tọ́ tá a bá ti ṣe ẹ̀tọ́ yẹn ìyókù àyàbá ni ọlọ́run kò ṣàánú wa. ọmọ nínú Islam abá Lukman ìyá muslim àbí mùsùlùmí ni ẹ ìyá ọmọ ńkọ́ ṣé mùsùlùmí ni ẹ no on a more serious note but ó ti fẹ́ máa ṣe Islam àbí ẹ sọ̀rọ̀ abẹ́kò sọ̀rọ̀ síta. Si ó mọ̀ kírun àbí ọlọ́run kò ṣe ní rọrùn fún ẹ ṣó yín mú ni àbó ń súnmú sókè torí mò ń wù ẹ báyìí o tí ẹ bá ń sọ̀rọ̀ níwájú ọ̀rọ̀ tó ń sọ kì í ṣe iwájú àwa ló ti ń sọ iwájú ọlọ́run ni o ọlọ́run sì ní wọ́n ní kò má wàdà ọlọ́run má wàdà ṣùgbọ́n kì í ṣe ọlọ́run má rí kì í ṣaré ní téèyàn bá ti sọ lọ́lọ́run fẹ́ lò àwọn ọlọ́run dẹ̀ níbẹ̀ ṣe ń wò yẹn nítọ́lọ́n bá fẹ́ ṣe ẹnìkan ò lè dí lọ́wọ́ kó má ṣe o kìí ṣọ̀rọ̀ àárẹ̀ o lọ̀rọ̀ ẹ̀sìn kìí ṣọ̀rọ̀ àwàdà ìdí nìyẹn tẹ́ fi rí pé mọ́ṣáláṣí àní kójì táwọn mọ́ṣáláṣí tàbí kákólù ọbẹ̀ ká lọ́ máa jó torí pé the mosque is a place for serious matter mọ́ṣáláṣí jẹ́ ààyè kan tó jẹ́ ààyè ọ̀wọ̀ tó sì yẹ pé n tá à ń ṣe ń bẹ̀ nǹkan tó pàtàkì ni ó kọjá ẹjọ́ àtàrí lọ́lọ́run fi sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ má dàbí àwọn tó sọ ẹ̀sìn wọn di eré àti awẹ́wà tó ń torí náà ọ̀rọ̀ pàtàkì ni ọmọ bíbí nínú Islam ó láwọn ẹ̀kọ́ tó so mọ́ ó ní àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ tí gbogbo bímọbímọ gbọ́dọ̀ mọ̀ gan-an ṣáájú kó tó bímọ àwọn tí ò bá dẹ̀ mọ̀ yóò mọ̀ nígbà tó bá bímọ kéègbé kákan dédé bímọ ewúrẹ́ kò sẹ́tọ̀ kankan tó fẹ́ mọ̀ lórí ọmọ ju kó bí ó parí nìyẹn ẹ rí i pé njọ́ tó bá bímọ náà ewúrẹ́ ọmọ yẹn á ti máa tọ́ káàkiri fòròfòròfòrò ó rìn kiri nìyẹn tiẹ̀ ní kó wá mu mú kó máa lọ kò sí lànà kankan tó wà fi ewúrẹ́ lórí ọmọ ẹ̀ torí pé ẹranko làwọn wọn ò ní làákàyè ìdí nìyẹn tí wọn ò fi ní jẹ́jọ́ kankan wájú ọlọ́run bóyá wọn ò wọ náà àbálìjẹ́ náà kò sálìjẹ́ náà fẹ́ranko kò sí náà fún wọn torí pé ntọ́lọ́run fẹ́ fi ṣèdájọ́ ọmọ ènìyàn àwọn ò ní intelligence tí wọ́n ń pè ní làákàyè ó yàtọ̀ sọ́pọlọ o ẹranko lọ́pọlọ tá a bá pa ẹran á bá ọpọlọ ń bẹ ṣùgbọ́n tí wọ́n pè ní làákàyè gangan tí wọ́n pè ní intelligence gangan kò sí fún wọn òun ló fà á tó fi jẹ́ pé ewúrẹ́ ọmọ rẹ̀ akọ tó bí yóò gùn padà á tún lóyún á tún bímọ ọmọ ọmọ ẹ̀ máa gùn á lóyún á bímọ kò ṣe nǹkan kan akọ tó gun abo tó fi bímọ tó bá tún bí abo yóò tún gùn so kò nítumọ̀ kankan sí wọn torí pé ọlọ́run ní inna aradna al-amanata ala as-samawati wal-ard fàbẹ́yìnà an yahmilnaha wa shfaqna minha wa hamalaha al-insanu innahu kana zaluman jahula níta ń pè ní àmọ́ náà àlẹ́ ákìlù nù túmọ̀ àmọ́ náà ó pọ̀ o ọ̀kan nù rẹ̀ ní làákàyè agbe fún òkè agbe fún sánmọ̀ méjèèjì àti ilẹ̀ àtàwọn òkè gbogbo wọn ni wọ́n bẹ lọ́hùn pàgbára àwọn ògbé ọmọ èèyàn ló gbà á iná ukana zọlúmẹ̀ jàhùlà aláìmọ̀kan lọ́mọ ènìyàn zọlúmẹ̀ alábòsí lọ́mọ èèyàn jàhùlà aláìmọ̀kan ni ọmọ èèyàn yóò máa jẹ́ alábòsí nígbà tó bá mọ̀ pé kinní yìí dáa tó ṣe ó ṣàbòsí nìyẹn jahula ó ṣe nǹkan yẹn ṣùgbọ́n kò mọ̀ pé kò da àìmọ̀kan ló ṣe ń gbà yẹn ọlọ́run ní kí ni ìdí tó ń fi ṣe bẹ́ẹ̀ liwadhiba Allahu limunafikina walimunafikot walmushirikina walmushirikat wayatuba Allahu ala almu'minina walmu'minat wakana Allahu ghafura rahima kó ń bá a lè jẹ àwọn ọ̀ṣẹ́bọ lọ́kùnrin àti lóbìnrin níyà àti àwọn aláìgbàgbọ́ lọ́kùnrin àti lóbìnrin níyà àti àwọn mùnáfìkì ìyẹn ni wọ́n ń pè ní olójú èjì sọ́bẹ́ṣelú so wájú irun wájú pọ̀ mọ́ ti pàkọ́ àwọn tá à ń pè ní rúkèrúdò mo rò pé wá ìtàn kan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá ìtàn Ìjàpá tí wọ́n sọ ń pa rúkèrúdò ó lọ nú odò ó lọ bá ẹranko kan tí wọ́n ń pè ní erinmi hippopotamus ó sọ pé ẹnìkan wà lókè ẹran kan wà lókè tó sọ pé òun lágbára jù ẹ lọ ó tún lọ òkè ó lọ bá erin òkè yẹn elephant ó lẹ́nìkan wà nú omi tó ló lágbára jù ẹ lọ ó wá mú okùn ó fi sọ́rùn ti nú omi ó mú okùn ó fi sọ́rùn ti orí ọ̀dàn ó wá lọ gun orí igi tinú omi ó ń wọ́ ti òkè tòkè náà ń wọ́ ti inú omi omi wá ń dàrú gbùdùgbùdù eruku sọ lórí ilẹ̀ wá pariwo orúkèrúdò dé òun ló sì dálẹ̀ àwọn ìyẹn ni wọ́n ń pè ní mùnáfìkì kò sádùúgbò tí wọn ò sí kò sí ìlú tí wọn ò sí àwọn ni wọ́n ń pè ní asorun wájú pọ̀ mọ́ àwọn ló ń domi rú àwọn ni ó sì kọ́kọ́ kígbe ọlọ́run ní kóun lè bá jẹ wọ́n níyà wàyàtúbà lọ́hùn alàlùmínínà wà lùmọ̀mínàtì kóun sì lè gba ìrònúpìwàdà àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin torí kò sẹ́ni tí ò ní ṣẹ̀ ṣùgbọ́n tá a bá ronúpìwàdà ọlọ́run ṣetán láti foríjì wa wàkánà lọ ògòfúrọ̀ rọ̀hìmà torí pé ọlọ́run ọba jẹ́ aláforíjì ọba oníkẹ́ so ọmọ bíbí nínú Islam ojúṣe ńlá ń bẹ fún àwọn òbí lórí ọmọ ó ń bẹ fáwọn òbí lórí ọmọ ibi tójúṣe sì ti bẹ̀rẹ̀ ó ní ìgbà tá a fẹ́ wá ìyá fún ọmọ wa èèyàn máa ń wá ìyá tó dáa fọmọ torí kò sẹ́ni tó fẹ́ dáko tá a lọ má ṣálẹ̀ tí ó lọ dáko síbẹ̀ ilẹ̀ kan tí ò dáa wọ́n ti gbin kòkó sí ìkòhù wọ́n gbin obì sí ìkòhù wọ́n gbé ẹ̀pà sí kò dáa wọ́n gbé àgbàdo sí gbogbo ẹ̀ ló kú oníbẹ̀ ló fẹ́ lọ dáko sí ṣàpè wọn àti wọn ìpórí ohun tó wọn ò pé tó náà ìyá tó da èèyàn ò wá láti gbin irúgbìn síbẹ̀ ìgbà téèyàn bá dẹ̀ ń gbin irúgbìn sóko gbogbo ohun tó fẹ́ gbìn yẹn wàá mójútó wàá wò ó pé nǹkan tó fẹ́ gbìn èyí tó ṣe kí ni èyí tí ò tí ì bàjẹ́ ni èyí tó dáa ló fẹ́ gbìn tí nǹkan yẹn bá dẹ̀ ń hù wàá tún máa fomi sí wàá máa bẹ lọ́nkọ́ lọ́n rọ òjò sí olóòfin jẹ́ pé àsìkò òjò là ń gbin àgbàdo àgbín lásìkò ẹ̀rùn tí wọ́n ń pè lọ́gbẹ̀lẹ̀ so gbogbo nǹkan yẹn la fẹ́ kó dáa kó tó wá di pé à ń kórè rẹ̀ so ọmọ ó ṣe pàtàkì fún gbogbo ọkùnrin tó bá fẹ́ súnmọ́ obìnrin yóò lọ́n kó tó súnmọ́ lásìkò tó fẹ́ súnmọ́ ọlọ́run yà wá yà àṣẹ ìtọ́n yà àṣẹ ìtọ́n yà nǹkan tó fẹ́ fi ta wá lọ́rẹ ọmọ mi tẹ́ ń bá sọ̀rọ̀ ńlé ẹni ẹ̀ mọ́bi tẹ́lẹ̀ ti wá àti ẹ̀ mọ́bi tó ti yà wá kò jọ mí kò ṣe kinní kan àmọ́bi tí ìyá ẹ̀ ti gbóyún ẹ̀ wá kò gbé wá níbi kankan ìwọ ló fún lóyún yẹn ṣùgbọ́n èṣù ń bá yín ṣe ìgbà tẹ́ ń ṣe yẹn lànàbì fi kọ́ wa ẹ sọ báyìí nígbà tẹ́ bá fẹ́ súnmọ́ obìnrin yín ọlọ́run yà wá ya èṣù ya èṣù ya tó fẹ́ fi ta wá lọ́rẹ ọmọ mi àkànmọ́ hùwà burúkú bẹ́ẹ̀ kọ́ ọkọ kò lè gbọ́ òun wọ́n pè ní nkọ̀ríjìbù lédè èbó àkọ́gbà bẹ́ẹ̀ kò ní pẹ́ wàá mọ̀ gbé ọmọ àlè lọ́mọ yẹn nínú ìran wa bẹ́ẹ̀ sì ni kì í ṣàlè lóbi bí ìyá rẹ̀ ò ṣàgbèrè so ìyẹn gbọ́dọ̀ mójútó àárín yẹn gbogbo àwa ọkùnrin àtobìnrin tá a bá fẹ́ obìnrin ká nígbà kì í ṣàwọn ìyàwó ẹ̀ ló so very important tí èèyàn bá fẹ́ pilẹ̀ nǹkan kò dẹ̀ sẹ́ni tó fẹ́ lọ sóko ṣúpárì báyìí àbí oko èkìtì àbí anywhere tó ti fẹ́ lọ dáko tí ò ní serious nígbà tó fẹ́ dáko yẹn gbogbo ilẹ̀ mọ̀ pé máa ṣan oko ẹ̀ gba tẹ bá gba oko tán ẹ̀jọ̀ ẹ̀ ṣẹ̀ wáá ṣe dáadáa ó ṣe jẹ́ pé ńgbà tá a fẹ́ fẹ́ bímọ a kàn wá obìnrin wúruwúru a kàn fà wàrà wúruwúru à ní serious ká ṣe tọ́lọ́m very important ọmọ òdẹ̀dẹ́dẹ́ wáyé yóò ànáǹsì fóṣù mẹ́sàn-án gbà tí ìyá ń sọ igé ẹ̀yìn ń dùn ún tó ń ṣe núbà yẹn ọmọ ń sọ fún pò ń bọ̀ náà ẹ pìrìpì àfọ́mọ torí pé àwọn ojúṣe kan wà nù ṣẹ̀rí àtẹ máa ṣe fún tọ́mọ bá ti wáyé àwọn ojúṣe tẹ́ ṣe fún ni wọ̀nyí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ẹ máa fa irun orí ọmọ yẹn mùsùlùmí èbí dáadáa wọn ọmọ yìí wòlíì ní látọ̀run wá bó lẹ ṣe mọ̀ pé wòlíì wọn náà pé irun ẹran kò sí tó jẹ́ mùsùlùmí ò lè bí dáadáa kò pọ́síbù abẹ́ ti rọ́mọ àáfàá kankan tó jẹ́ dáadáa ni gbogbo àwọn tí wọ́n sọ pé wòlíì ni wọ́n ní kérúbù yẹn tí wọ́n láti kékeré torí pé wọn ò fárun orí wọn nìyà ó máa rán irun tó bomi sí tó filẹ̀ bò ní tèmi gan bá fi ti tèmi ilẹ̀ láàrin ọdún kan sì yóò di dáadáa so ẹni irun téèyàn bá filẹ̀ tí ò fa ànábì sì sọ pé ìnáwó àdà ìnira ni ni irun yẹn àìsàn ni so a máa fa mo rò pé ànábì sallallahu alaihi wasallam sọ pé kúlù مولود رئينة بحقيقته تتبع له يوم سابعه ويهلك ويسمى ọmọ kọ̀ọ̀kan la fẹ́ràn kọ̀ọ̀kan dógò fún wa máa pẹran súná ọmọ oṣù mẹ́sàn-án ó yẹ kéèyàn ti wá ẹran sílẹ̀ tó bá rówó rẹ ẹran ó yẹ kó wá nú àwọn ẹran tó ń sìn nílé tàbí tí màmá ẹ̀ ń sìn tàbí tí bàbá ẹ̀ ń sìn tàbá àǹtí ẹ̀ ló ń sìn tàbá àbúrò ẹ̀ ló ń sìn tàbẹ́gbọ́n ẹ̀ ló ń sìn tàbí fámìlì yìí kan ló ń sìn ó yẹ kó rẹ ẹyọ kan tí wọ́n á bùn ẹ̀ ṣùgbọ́n torí pé àkàkùn ọkàn wa ò ní lọ bẹ̀ ẹ jàre àfa ìbúmiṣẹ́ ti ṣe orúkọ létí ọmọdé yìí kí ló fà á oṣù tí wọ́n fi bí ọmọ yẹn ń ṣe oṣù kan you prepare ahead ìyẹn serious wáẹ́ẹ̀kì ẹ̀sáàmù kì í dé jáàmù kì í dé kéèyàn lóun ò rí báírò tóun ò fi kọ ẹ̀sáàmù èyàn ti mọ̀ pé ọmọ yìí serious kéèyàn dénú ẹ̀sáàmù ọmọ yìí ó kọ́ ni ó ní òun ò ní báírò ni tó fẹ́ ṣe wáẹ́ẹ̀kì ní tó ti ń prepare fún láti jẹ́ ss1 odidi ọdún mẹ́ta wá lóun ní báírò lónìí ó ṣe objective ni òun ò rí pẹ́ńsù tóun o fi kún ni wa ìmọ̀sálùlẹ̀ hàn àdá àpèjúwe tó ga jù nítorí ẹ̀rí pé èèyàn ó ti mọ̀ pé ni yóò serious wọ́n lẹ́yìn lè kó next week o ti gbogbo ẹ̀ ti prepare ẹ̀ ń lọ ẹ wá dé kínní ó wà ń tọ́ bá kílódé ń wówó mọ́tò ní kílódé ìrèwé mọ́tò ìjókòó wọ́n á ti mọ̀ pé eléyìí ò serious yẹ kí wọ́n já sọ́kàn ni òun ká lè pa ẹran ló pàtàkì kì í ṣèrẹsì. ọlọ́run ò béèrè ìrẹsì lọ́wọ́ wa kò béèrè iyán tá a fẹ́ gún sí kò béèrè àmàlà kò béèrè ẹ̀bà ẹran ló ní kó o pa ẹ̀yin lẹ mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹran lù yín bó bá wù ẹ́ lọ pin tútù fáwọn èèyàn bó wù ẹ́ kó o bọ̀ bó wù ẹ́ kó o yán bó wù ẹ́ kó o dín bó wù ẹ́ kó o sè lọ́bẹ̀ hunhun ẹran yẹn ló béèrè ní tíṣẹ̀rí àti wá sọ nìyẹn òun ni wọ́n ń pè ní súná lẹ́nu àwọn wa tá à ń gbọ́ ní àkíkọ̀ọ́ anabi ibrahim tí wọ́n pè ní abraham ló pẹran fọmọ ẹ̀ nígbà tó pẹran ó pa ó tó yàtọ̀ sí ti iléyà o ọlọ́run kó pa fi ṣèdúpẹ́ fọlọ́run ìgbà tó kúrò láyé àwọn tí wọ́n wá lọ da nǹkan ní ìpọ̀ mọ́lọ́run lẹ́yìn tí wọ́n bá ti pa ẹran yẹn wọ́n á gbé ẹ̀jẹ̀ wọ́n á fi ra orí ọmọ yẹn wọ́n á fi ń sa orí ọmọ òrùgbà tánàbí wa muhammed sallallahu alaihi wasallam ló kánṣu ẹ̀ pé rárá kì í ṣara ẹ̀sìn ní ká fi ẹ̀jẹ̀ yí orí ọmọ yẹn so it's not a new practice kì í ṣe bọ́ wàá ṣe bísmìláì ìdí nìyẹn tí muslim kì í fi jẹ ẹran táwọn míì pa torí à ń bẹ̀rù pé wọ́n lè má forúkọ ọlọ́run pa ìtumọ̀ bísmìláì ní orúkọ ọlọ́run allah akbar ọlọ́run ló tóbi jùlọ yẹn pé ọlọ́run ló dá ẹran orúkọ ẹ̀ la fi ń pa torí pé wọ́n máa ń pa ẹran lórúkọ nǹkan míì yàtọ̀ sọ́lọ́run wọ́n sì tún máa ń pa ẹran fún nǹkan míì yàtọ̀ sọ́lọ́run wọ́n lè pẹran ní ìsìn kí wọ́n fi bọ bẹ̀lú wọ́n lè pẹran ní ìsìn kí wọ́n fi bọ popo lòrò wọ́n lè pẹran ní ìsìn kí wọ́n fi bọ kí lórúkọ kíní tí katapila wú dànù níbẹ̀ yẹn arọ̀lú torí wọ́n lọ ń pa eléré yẹn ní ọ̀yà orúkọ mi wọn òkúrù wọ́n máa ń pa láti fi bọ arọ̀lú yẹn irú àwọn ọ̀yà yẹn eléré òkúrù a lè jẹ torí pé wọ́n pa nítorí òòṣà arọ̀lú yẹn a lè katapila ló jẹ́ káwọn pa arọ̀lú yẹn ọ̀lẹ ni kò lágbára òkúta lásán ni táwọn kan fi ń jẹun tẹ́ pé gbogbo ẹbọ àwọn kan lójókòó bẹ́ẹ̀ sí wọ́n fi ń jẹun kì í ṣe pé òòṣà yẹn lágbára kò sí nǹkan kan tó fẹ́ ṣe ṣùgbọ́n àwọn abọ rẹ̀ lójókòó síbẹ̀ pé táwọn fi ń jẹun ní fámìlì tiwọn ni so táwọn èèyàn bá ti wá ń ṣe ọdún ṣe gbẹ̀ tí wọ́n jókòó wọn àjọ ni wọ́n fi ní wíwo lẹ́nu awó wo ní tá a ṣe ń bí ẹ mọ́ sọ fún yẹn o wọn á kàn pẹran kò sí ní tó ṣà kankan bẹ́ẹ̀ ṣe tẹ́ ẹ bá lọ mọ́wọ́ tẹ́ fi sòkúta yẹn nù kò lè ṣe yín ní anything àwọn èèyàn lè wá lọ sà lẹ́yìn o tí wọ́n á lọ pè bèṣù lọ́wọ́ ẹ̀ o ṣùgbọ́n pé òkúta rọ̀lú yẹn téèyàn bá mu tó sọnù kò lè ṣe nǹkan kan fún un it cannot do anything because òkúta lásán ni ṣùgbọ́n àwọn èèyàn ni ó wàá lọ sàsí ọ ọwọ́ èèyàn wá lè ká ojú èèyàn lè fọ́ nǹkan kan lè ṣe èèyàn kìí ṣòkúta yẹn ló ṣe gbòrògbò tí yé wa so nítorí pé wọ́n lè pẹran fóòṣà wọ́n lè ṣe anything fóòṣà ni òun jẹ́ ló la sọ pé Bismillah wá ti ẹ̀ yí òtọ́ lọ́hùn ni mo rò bó ti yé ó láì fi jòkú ẹran ẹran tó kú fún rẹ̀ kí la tó pa ẹran tó kú fún rẹ̀ ni wọ́n pè ní òkú ìbete àlè jẹ àwọn adìẹ àgíríkì ní pọ́tírì ṣẹ̀pá àwọn adìẹ ebè kú ẹlòmíì nú àwọn tó ń ṣiṣẹ́ pọ́tírì àkọlọ́lé àlọ́ fi ṣe wọn pa lórúkọ ọlọ́run so we can't take it àlè yìí ti àwọn oníjẹkújẹ nìyẹn o làwọn ìlú kan ẹ̀rí pé àwọn ìlú yẹn burú wọ́n máa ń le kokoko ní ní ní àwọn middle belt plateau state benue state mo rò pé ti àwọn state middle belt tí kò sẹ́sìn yẹn rọ wọ́n padà àná christians o wọ́n ṣe christian o káàkàn máa ń ṣe politics ni o they are animists. èmi ní biron jukun gbogbo àwọn ìran tẹ́ ẹ rí yẹn wọn ò ń ṣe kírísítẹ́nì kankan àwọn káàntì ilẹ̀ yorùbá ń bì ló máa ń purọ́ fún wa láti torí pé àwọn selfish interest wọn ẹ bá ti gbé bẹ̀rí mọ̀nà ẹlẹ́bọ pọ́nbélé ni wọ́n ẹ bá chọ́ọ̀chì ibẹ̀ gan wọn ò lọ Labaramaku tó jẹ́ minister for information wọ́n ṣó ìlú ẹ̀ nínú ọdún tó lòun lọ ṣe Easter nílé ṣọ́ọ̀ṣì ibẹ̀ dàbí mọ́ṣáláṣí àwùga ẹ mọ àwọn mọ́ṣáláṣí mo sọ́ọ̀rì pé mo dárúkọ ọdún yẹn